Hmm. ẹ̀yin ọmọ yorùbá àtàtà ọmọ yorùbá tòótọ́ mo tún kí yín níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ̀yin ọmọ ìyá mi pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ní bọ́dún tuntun yìí lọ ẹ̀ ní bọ́dún tuntun yìí lọ ọlọ́run á ṣe dáadáa fún gbogbo yín nínú ọdún tuntun yìí Aṣíwájú cut down the cost of governance. Ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Mo dẹ̀ fẹ́ kẹ́yìn èèyàn lísìn sí mi dáadáa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ bá mi lísìn dáadáa. Nítorí pé ẹni tó bá fẹ́ ba orin jẹ́, kò ní kọ́ bólórin ṣe kọ́. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń rewrite story ṣùgbọ́n ẹ̀yin ọlọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ máa ń fọpọlọ gbọ́ tẹ́ ẹ ti mọ̀ pé eléyìí òpònú ni ọ̀dẹ̀ ní bó náà ń sọ̀rọ̀ lọ bó náà ń sọ gbọ́rọ̀ lọ. every word la lè gbọ́ sí àìmọye ọ̀nà gẹ́gẹ́ bí Yorùbá ṣe mọ̀ tí wọ́n bá máa kọ Yorùbá orí remi orí domi orí rere ṣe mọ̀ pé the same spelling ní mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n àmì ni Yorùbá ó fi ṣe lọ́tọ̀ọ̀tọ̀ tó ò ní ìdí àti máa rò pé àbí nǹkan báyìí náà mí ní bì ṣé o bọ́rọ̀ Yorùbá ṣe rí nìyẹn so mo bẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi farabalẹ̀ torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tó ní kìmí díẹ̀ ní lórí ọ̀rọ̀ governance Ah. mo fẹ́ kọ́kọ́ bẹ ẹ̀yin eh, aṣíwájú ah, call down the cost of governance yẹn kò kò tí ì ràn wá lọ́wọ́ púpọ̀ lórílẹ̀‐èdè yìí ò máa sọ oríṣìí tí ò fi lè ràn wá lọ́wọ́ púpọ̀ o àti tó fi lè ràn wá lọ́wọ́ délẹ̀ ìdí tí ò fi tí ì ràn wá lọ́wọ́ púpọ̀ ni pé àwọn federal Eh, cost ló ní bàbá yẹn cost lọ́kọ̀t mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ẹ̀yin tẹ́ ẹ bá ń wo fídíò mi fídíò kejì àbí kẹta sẹ́yìn ibẹ̀ ni mo ti sọ fún aṣíwájú bọ́lá ahmed tinubu wípé bàbá àwọn ẹntọ́rẹ́jì yẹn náà ti pọ̀ jù ẹntọ́rẹ́jì tẹ kọjá lẹ́kọ̀ọ́ yẹn ti pọ̀ jù ebi ń pa àwọn èèyàn ó máa dàbí ìgbà tẹ́ ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ẹ̀yin ẹ wá wo ohun tó tẹ̀lé mi ò sọ fún yín pé ètè mi sọ yẹn ló fà á o bọ̀ ètè mi náà sọ yẹn pẹ̀lú tó bá jẹ́ two hundred èèyàn ló sọ tèmi náà pẹ̀lú àwọn tó sọ so bírú ẹni bẹ́ẹ̀ yẹn bá a bá wá sọ̀rọ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ yẹn tá complain lórí nǹkan tí ò dẹ̀ tí ì pé a week tí wọ́n dẹ̀ wá àtúnṣe lórí nǹkan yẹn bírú wa ò bá wá ya àfibisólóore tá a ya ẹlẹ́gàn ènìyàn a gbọ́dọ̀ lù wọ́n lógo ẹnu pé wọ́n ṣe aṣíwájú ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ìdí tí mo wá fi sọ pé kò tí ì ní wéètì púpọ̀ ni pé àwọn legislator gbogbo Federal House of Assembly rep and Senate gbogbo State House of Assembly àwọn assembly wa ní local government náà ẹ dákun torí ọlọ́run kí lẹ rí sí nǹkan tí bàbá yìí ṣe torí wípé ntọ́ bá lè mú odidi DPO tẹ̀mọ̀ àwọn DPO yẹn superintendent of police chief superintendent of police ni wọ́n máa ń jẹ́ tẹ́mọ̀ fi ṣe DPO tàbí kí n sọ pé ntọ́ bá lè mú commissioner of police tó bá gbé ìlú tó ń lùlù ṣe mọ̀ pé àjò fa aṣọya lọ́rùn ló yẹ kí àwọn DPO fi ṣe tọ́lọ́gà àwọn ló ń lùlù kí wọ́n jó kan fa aṣọya mọ́ra wọn lọ́rùn ntọ́ bá lè mú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu reduce cost of governance ní federal level tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ House of Assembly àti governor state tẹ́ ẹ bá follow suit wàláì ọlọ́run lédùmarè ń gbọ́ ìyá ẹ̀ wà fún yín lọ́jọ́ iwájú ó dẹ̀ wà fáwọn ọmọ yín torí pé tó bá lè mú àwọn kọ́ọ̀tì kọ́ọ̀sì yẹn ṣé kìí ṣe nàìjíríà lẹ́yìn tí ń gọ́fà ni ṣé ẹ̀yin náà sì tún sọ fún wa pé ẹ fẹ́ padà wá ìwọ tó jẹ́ gọ́fìnà tó jẹ́ last one rẹ ló ń ṣe lọ́ọ̀yì ó tàn sọ fún wa wípé tó bá ṣe gọ́fìnà tán ó tún padà wá ṣe ó tún padà wá ṣe bóyá rẹ́pù àbí sínétọ̀ fún wa kò ní pọ́síbù n tá a fi mọ ọmọ ọkọ àtọmọ àlè lílé tó wà nílẹ̀ aṣíwájú ti ṣe bọ́sẹ̀ kó ṣe ó kù kí ẹ̀yin house of assembly ńláńlá méjèèjì rep and senate kẹ́ follow suit ó kù kí àwọn state house of assembly káwọn náà follow suit ó se ṣe tẹ́yìn federal house of assembly ò ba follow suit káwọn eh, àwọn eh, state eh, member house of assembly ká má se. ṣùgbọ́n kò sí nǹkan kan tó dí yín lọ́wọ́ kò sí nǹkan kan tó dí ẹ̀yin lọ́wọ́ láti ṣe ẹ lè sọ pé nítorí pé federal ò ṣe ẹ jẹ́ kí federal ọmọ ṣe ẹ̀yin súnmọ́ wájú àwọn federal lọ ẹ̀yin lákọ̀ọ́kọ́ rí ẹ̀kọ́ kan lára àwọn federal yẹn ẹ jẹ́ kí federal ṣe ẹ jẹ́ wọn tó wù wọn federal ẹ jẹ́ wọn ṣe tó wù wọn tí wọ́n tó wá padà wá bá wa after four years kán láwọn fẹ́ padà lọ́bẹ̀ mo wà nínú àwọn èèyàn tí ó máa fi gbogbo ayé gbogbo ẹni tó bá tẹ̀lé wọn tí màá máa fi wọ́n ṣépè mo wà nínú wọn gbogbo owó tó ọba ti mú kí ìnira yìí dẹ̀rọ̀ fún ọmọ Yorùbá mo wà nínú àwọn èèyàn tí ó máa fi ẹsẹ̀ èpè ṣe àmọ̀ pé tí ìnira tí kìíní yẹn bá dẹ̀rọ̀ gbogbo Nàìjíríà ló máa bá ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ Yorùbá lèmi ń gbé dání tí mò ń sọ. So kò sí tó burú nínú kílù ọdẹ gbogbo nàìjíríà náà lọ́rùn kò sí tó burú kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n tiwa yìí jẹ mí lógún tọmọ yorùbá yìí jẹ mí lógún so mo fi àsìkò ké sí ẹ̀yin ọ̀nàrẹ́bù state local àní ọ̀nàrẹ́bù ní local government náà state local federal ẹ follow suit ṣe wá rí ẹ̀yin gọ́vnọ̀ ẹ̀yin gọ́fúnà tó bá jẹ́ wípé security vote yín yẹn tó bá jẹ́ pé ẹ̀ ná lórí security ní every month owó tí kì í ṣòwò kékeré ẹ ti empower so many people nínú àwọn security apparatus wa yẹn ta so ẹ ní kò ní jẹ́ pé èèyàn pe ọlọ́pàá pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ kán láwọn ò ní mọ́tò tí ó gbé wọn. kò ní jẹ́ pé òkè bóyá òkè eh, eh, ó ti yẹ kí gófúnà tí gófúnà kọ̀ọ̀kan lè ṣe ni gófúnà kọ̀ọ̀kan lè ṣe kẹ́ ẹ wá ilé epo kan bóyá ilé ìṣẹ̀ tàbí kẹ́ ẹ kẹ́yìn fúnra ara yín kọ́ ilé epo kan kí stéètì ó ra epo síbẹ̀. Si fún àwọn ọlọ́pàá kó jẹ́ wípé ẹni ọlọ́pàá ní ráìsì àti lọ fúlù táǹkì ẹ̀ wọn sáà ní máa fọ mọ́tò ọlọ́pàá kérò àbí wọ́n máa fọ mọ́tò ọlọ́pàá kérò ni tá a máa ní bóyá ká má lọ ọmọ fi ṣiṣẹ́ ara wọn wọ́n dẹ̀ ní DPO lọ́fíìsì wọn o kàn lè déédéé gbé mọ́tò jáde kí DCO kọ́mọ́mọ́ kí DPO kọ́mọ́mọ́ kí station officer kọ́mọ́mọ́ kò possible gbogbo ibi tó bá dẹ̀ ń lọ a lè fojú dá iye kìlómítà yẹn a lè fojú dá bá àìbí lepo wà báwo lepo ṣe débí sọ lọ ta epo ni torí kò sí tí ò lè ṣẹlẹ̀ so ẹ jẹ́ kí gọ́fúnà tẹ bá fẹ́ tẹ bá fẹ́ effective eh, iṣẹ́ àwọn ọlọ́pàá ẹ jẹ́ ká ní ibi tí wọ́n ti lè máa lọ ra epo irú ẹ jẹ́ ẹ jẹ́ fi irú Èkó ṣe sample kó jẹ́ bí ọ̀nà mẹ́ta tàbí mẹ́rin ló wà lẹ́kọ̀ọ́ kọ́ tiẹ̀ fi ṣe àwọn kọ́ fi ṣe eh, kí ló ń porúkọ ẹ̀ kí jurisdiction eh, kí ló ń pè senatorial district kọ̀ọ̀kan kó wà ní senatorial eh, senatorial district kọ̀ọ̀kan kí ilé epo kọ̀ọ̀kan rú yẹn wà ń bẹ̀ táwọn sódà kò ní jìnnà púpọ̀ fún àwọn other ones mẹ́ta péré nìyẹn kó jẹ́ pé part of owó kí náà ń porúkọ ẹ̀ part of owó security yín ìtẹ́ ń fi ṣe ni kí wọ́n máa lọ bẹ̀ yẹn kí wọ́n máa lọ kì í ṣe nígbà tí èsì pé every day nígbà tí èsì pé epo tẹ́ bá ti rà ní oṣù yìí bóyá ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àwọn èlò tán ọlọ́pàá nìkan àti àwọn tó bá tó jẹ́ security apparatus wa tá a mọ̀ pé àwa náà ń protect bí irú àwọn other ones náà bí àmọ̀tẹ́kùn àǹkó ni wọn àwọn nìkan ni wọn máa lọ gba epo ń bẹ̀ ẹ dẹ̀ lè decide pé ókè o epo ten ten thousand ní kẹ́hìn mọ́ fẹ́ nìkọ̀ọ̀kan lọ́sẹ̀ so that kò ní jẹ́ pé wọ́n kàn ń gba anyhow there are ways tẹ́ lè gbà ṣerú àwọn nǹkan yẹn tí ìnira máa dínkù lórí wa. Bàbá wa síwájú Bọ́lá Ahmed Tinubu iṣẹ́ kékeré kan wà tẹ́ ẹ lè ṣe yóò kọ́kọ́ dàbí ìgbà tẹ́ ẹ ti fún wa ní Yorùbá nation ni bí ìgbà tẹ́ ti fún wa ní. Ni jurisdiction bí gbàtẹ́ ti fún wa ní Yorùbá nation tí gbogbo wa ń pariwo tẹ́lẹ̀ yẹn tá a ṣe ń pariwo jù sí yẹn náà á dàbí fún wa ni. nǹkan tí mo ń sọ yẹn ni pé bàbá ẹ bá wa introduce state police bàbá ẹ jẹ́ ká ní state police gbogbo àdánwò burúkú tó ń bá wa yìí ti pọ̀ jù ẹ lè gbé èèyàn wá láti Sókótó wá síbàdàn kò mọ tẹ̀rí nǹkan kan lẹ́yìn àdúgbò police station eh, kí náà porúkọ ẹ̀ eh, station rẹ̀ tẹ́ ẹ gbé tẹ́ ẹ gbé wá kò mọ bì kankan ojú kálukú sálẹ̀ sí area jurisdiction wọn ní tí state police bá lè wà ẹ rí i pé local government náà bá a bá dé ibi káwọn náà ò ní tiwọn ó máa bá a dé ibi káwọn náà ò ní tiwọn inú igbó tí àwọn gbọ́mọgbọ́mọ yìí ń wà inú igbó ọ̀dọ̀ tiwa tá a mọ ìbẹ̀rẹ̀ àtòpin ẹ̀ a mọ ìbẹ̀rẹ̀ a mọ òpin inú igbó yẹn bó bá tẹ̀sẹ̀ pé nítorí pé èèyàn mọ inú igbó gan nìkan láàfin ní criteria tá a fi máa gbà wọ́n sínú state police yẹn torí ọ̀tọ̀ níṣẹ́ tá kì í ṣe pé a ní kan wá investigate case ẹ jẹ́ ká máa gbé gbogbo investigation fún àwọn federal tó bá wù yìí but lórí ààbò tí ò tó yìí lórí ààbò tí ò tó yìí so iṣẹ́ tí wọ́n dé nì inú igbó ni wọ́n máa máa rún so inú fún àyàfu ni àwọn gbọ́mọgbọ́mọ yẹn náà fi lè wá láti wá operate tí ọkàn tiwọn náà bá ti balẹ̀ fún operation mọ́ tẹ́sí kìíní tí wọ́n mú ọ tẹ́gbọ́ pé wọ́n tó ti mẹ́nìkan tẹ́gbọ́ pé wọ́n tó ti máwọn kan tẹ́gbọ́ àwọn náà wọ́n rí pé kò wà eh, eh, lucrative àbí kí lẹ́yìn pè bá lucrative wọ́n rí pé kò wà lucrative mọ́ nìyẹn wọ́n á sáǹdì ẹ̀ wọ́n á sáǹdì ẹ̀ so ẹ jọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ state police yẹn ìyẹn lè wáyé ń sìn wọn ò ní ní ẹ fi sọpọ́ọ̀tì àwọn mẹ́mbà eh, àwọn ọmọ ìyá ti yín nítorí àwọn ọmọ ìyá ti wọ́n àwọn kan náà ń pa jù àwọn ọmọ délì ni ń gbé àwọn délì ni ń pa wọ́n délì ni wọ́n ń run wọ́n ẹ mass so inú tiwọn náà á dùn ẹ ní kírẹ́dìtì lọ́dọ̀ wa ẹ ní kírẹ́dìtì lọ́dọ̀ Ìgbò ẹ ní kírẹ́dìtì lọ́dọ̀ Haúsá ẹ ní kírẹ́dìtì lọ́dọ̀ Fúlàní tọ́ra àwọn Fúlàní náà ń para wọn àwọn Fúlàní kan wà tó jẹ́ wípé iṣẹ́ táwọn ń ṣe ń tiwọn ni pé wọ́n á kó pick up wọ́n á máa wá àwọn Fúlàní tó ń daran káàkiri nínú igbó tó bá ti rí wọn nínú igbó báyìí àwọn míì wọ́n á pa àwọn tó àwọn ọmọ kéékèèké tó ń dà wọ́n yẹn wọ́n á pa wọ́n wọn á kó iye ẹran tó bá fẹ́ kó wọn á kó sínú pickup wọn a kó lọ àwọn míì wọn ò ní pa wọn wọn á dè wọn wọn á dè wọn tán tọrọ pé tipátipá náà máa fi mí èyí tọ́lọ̀ ń bá ṣe tí wọ́n bá tètè rí èèyàn kọjá ní after táwọn yẹn lọ tán ni wọ́n lè rescue wọn tán lè tú wọn lẹ̀ so àwọn yẹn náà ẹ ti ṣoore fáwọn yẹn náà ó lè nìkan lẹ̀ ṣoore fún bẹ́ẹ̀ yẹn àwọn pààyàn pààyàn yẹn nìkan lẹ̀ ṣoore fún bẹ́ẹ̀ yẹn àwọn gbọ́mọgbọ́mọ yẹn nìkan lẹ̀ ṣoore fún bẹ́ẹ̀ yẹn ẹ dákun bàbá torí ọdún as soon as possible ẹ bá wa introduce state police ẹ jẹ́ ká ní state police so that àwọn within their state wọ́n á mọ tẹ̀rín ìyẹn wọ́n á mọ gbogbo inú igbó wọ́n á mọ tán bá bọ́ wọlé inú igbó yìí ibo ibo ni igbó yìí dé ibo ló ti jáde wọ́n mọ̀ so ara máa ni àwọn olórí burúkú tí wọ́n ń jókòó sínú igbó lọ jí wọn gbé yẹn ẹni nìyẹn bàbá mi ṣe mọ̀ pé ńgbà kan gbogbo àlà ń pariwo pé ó ní pàṣẹ́ntéèjì tí wọ́n sọ pé kí obìnrin ó tó nínú ṣàkóso gbogbo àlà ń pariwo pé ó ní iye pàṣẹ́ntéèjì yẹn ní ó yẹ káwọn yúùtù tó nínú ìṣàkóso mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé èyí tí ẹ bring it up díẹ̀ ju tàtẹ̀yìnwá lọ àti yúùtù àti women o ẹ bring ẹ up ṣùgbọ́n ẹ dákun ṣe rí i pé àwọn méjèèjì àti youth ni o àti àti women ni o ṣe rí i pé àwọn méjèèjì disappoint wa ṣùgbọ́n disappointment yẹn mo fẹ́ ká rí wípé disappointment tí àwọn méjèèjì disappoint wa yẹn it's not a collective thing o. No àwọn yẹn náà rí bẹ́ẹ̀ yẹn o ìyẹn ò túmọ̀ sí pé bí gbogbo obìnrin ṣe rí nìyẹn o àwọn obìnrin alálùbáríkà tán ní conscience wa gan o àwọn obìnrin tán ní conscience wa o àwọn obìnrin tí wọ́n ní conscience burúkú wọ́n wà o àwọn youth tán ní conscience burúkú burúkú wọ́n wà o àwọn youth kan wà léni tó jẹ́ pé tí agbára bá tẹ̀ wọ́n lọ́wọ́ kò sí irú dáadáa tí wọn ò lè ṣe bàbá ẹ má jẹ́ kí yẹn discourage wa o ẹ má jẹ́ ẹnìkan ló sọ ńjọ́ sí pé àwọn ọmọ àwọn yúùtù wọn ò wúlò wọn ò ní láárí wọn ò ní nǹkan kan tó ń ṣe ẹ má ẹ̀yin ẹ má bá wọn ẹ má bá wọn dá sàárú ẹ o ẹ má bá wọn dá sàárú ẹ o àwọn yúùtù wa ẹ má empower wọn ni o bàbá bẹ́ẹ̀ bá ti rí empower wọn bẹ́ẹ̀ náà la máa fa ipò tó wà láàrin àlùkámọ̀ yọ nítorí pé ẹ̀yin gangan gangan tẹ́ ẹ jẹ́ àgbàlagbà ṣé gbogbo yín lẹ mọ̀ ni gbogbo yín kọ́lẹ́ mọ́ náà ẹ má jẹ́ ká fojú sí pé àwọn yúùtì fẹ́ ní ká lò torí mo ti gbọ́ táwọn kankan sọ àwọn yúùtì táwọn sọ nìyẹn àwọn women tẹ́ sọ pé ká máa mú ọ. sẹ́yìn arúgbó ò ṣe mọ́ ni gbàtẹ́yìn arúgbó bá ṣe kí ló lè mú káwọn yúùtì ọmọ ṣe kí ló lè mú kí àwọn women ọmọ ṣe. ẹ jọ̀ọ́ torí ọlọ́run bàbá mo bẹ̀ yín mo tó fi orúkọ ọlọ́run bẹ̀ yín mo fi gbogbo ntẹ́ ẹ fẹ́ mo fi gbogbo ntẹ́ ẹ fẹ́ jẹ́ láyé bàbá mo fi bẹ̀ yín ẹ dákun torí ọlọ́run gbogbo tẹ́ fẹ́ jẹ́ gbogbo tẹ́ dà láyé mo fi bẹ̀yẹ ẹ dákun torí ọlọ́run ẹ má stọ́pù gbígbé àwọn obìnrin sí ipò òṣèlú ẹ má stọ́pù kíkó àwọn yúùtù wọlé ìjọ kan máa jọ kan tí ẹ gbé dìrà àwọn the right one wá àwọn kan náà sì wà ń bẹ̀ sí tán jẹ́ youth tán jẹ́ jẹ́ women tí wọ́n sì ń ṣe dáadáa n tí mo fi máa ń sọ nìyẹn pé tí èèyàn bá ṣàbùrú tá a bá sọ̀rọ̀ ẹ jẹ́ á máa sọ̀rọ̀ àwọn tó ń ṣe dáadáa ẹ rí wípé ọ̀rọ̀ àwọn méjèèjì ń sìn ọ̀rọ̀ àwọn youth yẹn useful exuberant tàbí kílẹ̀ ń pè ọ̀rọ̀ àwọn youth àti obìnrin yẹn ẹ rí kó ti fẹ́ di wàhálà ń sìn nítorí pé a ti ń rí bí ẹni pé àwa ń rí bí ẹni pé gbogbo youth ló ń ṣe nǹkan yẹn gbogbo obìnrin ló ń ṣe nǹkan yẹn bàbá kò rí bẹ́ẹ̀ o bàbá kò rí bẹ́ẹ̀ o àwọn obìnrin alálùbáríkà pọ̀ ní ìlú nàìjíríà yìí o àwọn obìnrin alálùbáríkà pọ̀ o ẹ̀yin gọ́fúnà wa tẹ́ bá ti torí pé bákan lobìnrin ṣe ọ̀pọ̀lọpọ̀ yín náà ní iṣẹ́ ọwọ́ yín ò mọ́ àti ìrídìí yín ni àṣírí ó dẹ̀ tún jọ̀kan gbogbo ẹni tó bá jẹ́ pé ó owó orílẹ̀-èdè yìí tàbí owó state ẹ̀ tàbí owó local government ẹ̀ tó bá kò jẹ́ àṣírí yín ó tún jọ̀kan àwọn táṣírí wọn ń tú lọ́wọ́lọ́wọ́ báyìí àná ni wọ́n kówó jẹ èní kọ́ kò dẹ̀ tí ì kàn wọ́n tán ó ń súnmọ́ wọn díẹ̀díẹ̀ ni investigation wọn rìfíìlì wọn bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa kó wọn bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ẹni tí ẹ̀rẹ̀ yẹn bá ti ta sí rárá bẹ́ẹ̀ ṣe yọ wọ́n bí ẹni yọ jìgá yẹn ni ká máa yọ ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò ní bẹ́sùbẹ̀gbà láti yọ ẹnikẹ́ni bí ẹni yọ jìgá tó bá ti ṣe tí ò dá enough is enough ibi tí àwọn èèyàn kówó wa jẹ yìí dé yìí ó tó gẹ́ ó tó gẹ́ bàbá ṣé bí báwo la ṣe ní gbóríyìn fún yín nígbà tá a kì í sọ ẹni tí ò lórí rò àkántàntì jẹnara wa àná amọye tí wọ́n jẹ amọye tí wọ́n jẹ jọkèló jọ́kè ló ni wọ́n release wọn bail kí la tún gbọ́ lórí kéèsì ọmọ ẹ wo àwọn èèyàn ẹ wo àwọn kí náà ń porúkọ ẹ Anthony Jeda gbogbo àwọn Anthony Jeda tó lọ yẹn ẹ wo gbogbo atrocity tí gbogbo wọn ṣe ṣebí there is government in place ńgbà yẹn náà ṣebí ẹnìkan ló ń head the government gbogbo ìgbà yẹn a sì yàn ni o a sì yàn torí àmọ̀ wípé glory ti ń bẹ lára eh, Buhari a mọ̀ pé glory ìdí àgbọn ni a mọ̀ pé glory ìdí àgbọn ni o nílò so ìdí àgbọn kú Glory, gba glory ẹ̀ so nítorí pàwọ̀ ọmọ pé glory oníglórí ni ló jẹ́ ká fall victim pé ẹ̀jẹ̀ bóyá yóò ṣe dáadáa so bàbá mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹni yẹn correct àwọn obìnrin yẹn wọ́n represent interest gbogbo àwọn obìnrin o àwọn youth yẹn wọ́n represent interest àwọn youth o kọ́lọ́hún ó pọn yín lé bàbá ojú òní tì yín ọ̀rọ̀ eléyìí ni mo fẹ́ sọ dáadáa ọ̀rọ̀ àwọn eléyìí ni mo fẹ́ sọ dáadáa bàbá ọ̀rọ̀ sójà nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí sójà tó bú gọ́fúnà Lagos State a sọ̀rọ̀ àwọn kan tí ò lu tí wọ́n ní orí tí wọ́n ń rò tó jẹ́ pé bọ́tọ̀ ló wà nínú ọpọlọ wọn wọ́n mú wa bú tọ́wọ́ àtẹ̀yẹ pé wọ́n ń bi wá léèrè ni pé àbó kí lẹ ṣe rò pé ntẹ́ni ẹni tó bú gọ́fúnà Èkó yẹn kí lẹ ṣe rò kí lẹ ṣe rò pé nǹkan tó ṣe bad a lè jọ ṣàlàyé fúnra wa bó ibú náà ń bú torí wọn jáde ńlé eré wọn síbẹ̀ ní ọpọlọ tó èébú náà ń bú wa ẹ ṣe bú lágbájá báyìí sọ́jà tẹ́ ilé ń gbìjà sọ́jà tẹ́yìn ilé ń gbìjà olórí sọ́jà tá pátápátá tọ́jọ́ ọmọ bàbá àtọmọ ìyá tiwa ló ti sọ̀rọ̀ yẹn ẹ ṣe jáde ká ẹ mọ́ bú níbi tínú yín pòdé kò ṣe jẹ́rú ń tẹ̀yìn sọ yẹn ló ń sọ jáde lẹ́nu ó ṣe jẹ́rú ń táwa sọ àtàwa àtàwọn kọ̀ọ̀kan ó ṣe jẹ́rú ń tà sọ. ọmọ bọ̀bọ̀ bọ́dà mi Fẹ́mi Kútì náà ẹ bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹdẹ́mù gbogbo àwọn yẹn lórí tí wọ́n sọ yẹn tó ẹ̀ tí ẹ̀ ní ọpọlọ kankan tẹ́ ẹ̀ ń rò rárá wọ́n ń ronú fẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni tó dín tẹ́nìkan bá ti sọ kò ní ọpọlọ tó ń fi lè gbé wò bóyá ó dáa bóyá kò dáa so ọ̀gá sọ́jà pátápátá ló ti sọ pé àwọn ti mú ẹni yẹn <laughs> tí sọ́jà bá dẹ̀ sọ fún yín pé a ti mú ó ń go through uh, processing nǹkan tá a máa ṣe fún lọ́wọ́ <laughs> ẹ mọ ọwọ́ tí sọ́jà fi múra wọn so ìwọ tí bá wá ń dùn tí nǹkan tá a sọ ń gbà yẹn bá ń nù ó lè lọ pokùnso àbí kó lọ kó gbé lágbájá lọ sí court bàbá Having said that, hey, bàbá o, mi ò fẹ́ kó jẹ́ pé àwọn chief of army staff àwọn naval staff nǹkan kan lè ń ṣe dáadáa fún nìkan. Bàbá ìyà ń jẹ sójà sójà nìkan kọ́ sójà àtọlọ́pàá ṣùgbọ́n ọ̀rọ̀ tọlọ́pàá kọ́ ni mo fẹ́ sọ lẹ́yìn mo ti sọ̀rọ̀ tọlọ́pàá sẹ́yìn bàbá ìyá ń jẹ ọmọ sójà wọ́n ní ẹni yẹn wọ́n ní irin wà lápá rẹ̀ ó ṣeé ṣe kó jára àwọn tí wọ́n ti rìtáyà ni téèyàn bá rìtáyà nínú iṣẹ́ ológun bàbá wa síwájú Bọ́lá Ahmed Tinubu kò yẹ kí irú wọn padà sórí ọ̀kadà tó bá dẹ̀ wọ́n lọ́rùn bàbá òun ní gun ọ̀kadà ta ọ̀kadà tí ẹni yẹn tó ń gùn yẹn bàbá ó lè mọ́ jẹ lónìí wọ́n ní àwọn ọlọ́pàá sójà tí ò lókun bóyá fifty five àbí fifty eight náà ni wọ́n ń gbà bàbá nígbà tí wọ́n ń ta àpò ìrẹsì kan ní sixty three sí àpò ráìsì ẹyọ kan wọ́n ń ta sixty three àwọn sọ́jà yìí dẹ̀ bímọ wọ́n dẹ̀ decide láti lọ fi ẹ̀mí tiwọn ra tiwa padà ah bàbá àwọn nǹkan wà tọ́lọ́mọ ń bínú sí o téèyàn ò ní ìdí àti ṣépè kọ́lọ́hún tó bínú o ìyà ń jẹ àwọn sọ́jà kéékèèké o àwọn ọ̀gá wọn lè máa rówó o ẹ lè máa ṣe dáadáa sí inú àsùnwọ̀n wọn o bàbá kò dé sàlẹ̀ o èyí tẹ́ ẹ bá ṣe blanketly bíi salary ń ló máa dé àpò tàwọn yẹn o bàbá. nígbà tí a fẹ́ kí sọ́jà ó misbehave tí ẹ yọ ẹnìkan ní ẹ dákun torí ọlọ́run ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ là mí lóye lórí tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ ẹ là mí lóye lórí tẹ́kọ̀ mu àwọn sínétọ̀ tẹ́kọ̀ mu àwọn house of rep kí wàá wòye owó púrúǹtù ọlọ́pàá tá a máa yọ nínú owó tẹ́kọ̀ mu àwọn kí wòye owó tí owó iye ọlọ́pàá títí kò mú ẹnìkan nínú house of rep tàbí nínú house of uh, senate tó lè san lórí ọlọ́pàá. bàbá àwọn ò dàbò bo ẹ̀mí wa o àwọn àwọn kan náà dàbò bo ẹ̀mí wa o òfin náà ṣe o orí àwa náà ò kú o orí àwa náà because n tọ́mọ́ wà on ground la máa ṣòfin lé lórí n tá a rí i pé ó ti ń wrong la máa ṣòfin lé lórí a layman lè ṣòfin tàbá ti náà méjì mẹ́ta tí ọkọ̀ ọ̀lẹ̀ lédè òyìnbó tán bá a nídìí àti fòyìnbó ronú wa ṣebí inú kàlàwà náà rò jáde ṣe bọ́mọ primary six lèmi mi ò kàjúwe mẹ́fà lọ náà ṣebí ìrònú kan lèmi náà rò jáde ẹnìkan kọ́ ló sàn fi ìrònú yẹn sí mi lórí jọlọ́run lọ. so bàbá ìnira ń bá sójà ẹ máa wò sójà máa rìtáyà pẹ̀lú kájẹ̀ ní di complete salary ẹ̀ ni wọ́n ń san fún un tíyàwó bá wà tọmọ bá wà bó ló ṣe lè live èyí tó tiẹ̀ wá wọ́ọ̀sì pátápátá ẹ wo àwọn sọ́jà wa tí wọ́n ń pa sójú ogun níbi tí wọ́n ti fẹ́ lọ defend life ti wà mo gbọ́ pé after three four months báyìí wọn ó lé ìyàwó wọn kúrò nínú ilé tí wọ́n ń occupy ni. ẹni tó jẹ́ ẹni tí wọ́n gbọ́kànlé tí àtijẹ àtimú wọn rọ̀ mọ́ lọ́rùn wọ́n ti pa then àwọn ọmọ àtìyàwó ẹ̀ wàá jẹ́ nǹkan kan sí wa mọ́ wọn ó sì lé kúrò nínú ilé now ẹ̀ẹ́ eh, nígbà tí wọ́n ti lé kúrò nínú ilé yẹn ìtìsà kí ni ó fi leave gbogbo bíi thirty forty years tọkọ ẹ̀ lò náà sójà wọn à ní contribution kan wọn à ní àdápamọ́ kankan tó lè lọ withdraw tí ó fi tọ́jú àwọn ọmọ yẹn táwọn ọmọ tiẹ̀ náà ó fi jẹ́ èèyàn táwọn ọmọ rẹ̀ ó fi di irú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀gá sójà. So lénìí so ọmọ tí yín nìkan ọmọ ẹ̀yìn tẹ́ ẹ há ìyẹn nìkan nìkan sá máa gọ́ fáwọn àlọ́ láéláé gbogbo ẹni tó bá ti ní èrò yẹn nú òun tàn náà ọ̀sán wọ́pọ̀ ònú iṣẹ́ sójà ni o no wonder tí wọ́n bá fìbọn pa ẹlòmíì àwa láàmọ àwa láàmọ kẹ́dùn bó ṣe dáadáa gbogbo àìṣe dáadáa rẹ̀ ọlọ́mọ o ó ń ṣe dáadáa lójú tiwa ṣùgbọ́n gbogbo àwọn afúnṣọ gbogbo àwọn tó wà lọ́ndà ẹ̀ tí wọ́n ní kó o sọ òun fìyà jẹ wọ́n táwọn ọba rí sọ́lọ́run orí ni wọ́n á parú wọn pa àyà tàbí á kú lámì tán wọ́n á dẹ̀ mú wọ́n á dẹ̀ rí mọ́lẹ̀ wọ́n á pa oríṣiríṣi ẹ̀ mọ́ ẹ̀kọ́ oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sí àwọn ọ̀gá mi sẹ́yìn tá à ń bá wọn kẹ́dùn àmọ́ bóyá nǹkan tó wu ọlọ́run ni nǹkan tó ṣẹlẹ̀ yẹn la fi bá wọn kẹ́dùn torí ẹlẹ́ran ara làwa gbọ́dọ̀ bá ẹlẹ́ran ara wa kẹ́dùn pé aburú ṣẹlẹ̀ sí ẹ̀yin sójà tẹ́ ẹ̀ bá wá fẹ́ kí aburú yìí ṣẹlẹ̀ mọ́ sí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lọ́gàlọ́gà yẹn ẹ tọ́jú àwọn ọmọ kéékèèké yìí ẹ̀yin náà ẹ jà fún wọn ìjọ wo lọ̀gá sójà kan ti jáde tó sọ wípé tó sọ wípé owó tí wọ́n ń fún sójà ló kéré ẹ dákun jọ́kejì làwọn olóṣèlú ọ̀sà kẹ̀ ẹ̀yin olóṣèlú ẹ̀ sáyé eré o ẹni tó bá tọ́ yín sọ́nà pé n tẹ́ ń ṣe fún àwọn subordinate mi kò dáa tó ẹ má ti torí ẹ̀ lé o bẹ́ẹ̀ bá ti torí ẹ̀ lé ọlọ́run ó lé yín o bọ́lá wọn bá lé yín ọlọ́run ó lé ọmọ yín láàárọ̀ ọ̀la o torí ẹ̀yin bá ti kó ní kété tẹ́yin bá ti kó òun pò lọ́mọ yín lọ́mọ yín ọ̀bọ̀ bẹ́ẹ̀ tọ́lẹ̀ ti pè fún wé ilẹ̀ àwọn ọmọ ti yín nìkan lẹ̀ ń pè fún wé fún ẹ fẹ́ kí ọmọ tálíkà kankan ó jẹ́ èèyàn ó dàbí fídíò tí mo release eh, last kí eléyìí tó wáyé last video mi ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn kan sọ ní assembly ẹ dákun torí ọlọ́run ẹ gbọ́ tí àwọn méjèèjì yẹn sọ pàápàá jùlọ bàbá haúsá tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ skul yẹn ẹ gbọ́ nǹkan tó sọ ìyẹn ni mo fi ní àlè kọ̀dẹ́mù gbogbo èèyàn tá a bá lè ru ẹni bẹ́yẹn láàrin àwọn ọmọ haúsá haúsá fúlàní tó lè sọrú yẹn jáde ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ bá ti torí pé èèyàn sọ òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ dá dúró lẹ́nu iṣẹ́ nǹkan yẹn ìwé tìyẹn ọjọ́ iwájú o ó ń dúró dè yín o mi ì ní máa ṣépè mọ́ màá máa sọ rìpákọ́sàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ bá ń ṣe ẹ̀yin olóṣèlú ẹ dákun torí ọlọ́run ipò wo la ka sọ́jà sí náà ẹni tó dìsáìdì tó rí iṣẹ́ mẹkáníìkì ńlẹ̀ tí ò ṣe orí ìǹjìníà ńlẹ̀ kò ṣe orí lọ́ọ̀ ńlẹ̀ kò ṣe orí dókítọ̀ ńlẹ̀ kò ṣe ó wá lọ mú iṣẹ́ tó dangerous jù iṣẹ́ tí ó fi láìfò ẹ̀ sílẹ̀ fún láti ṣe àtúnwá mọ̀ fún un. ẹ̀yin diaspora ẹnìkan sọ̀rọ̀ sí mi létí wọ́n ní àwọn sójà lọ́dọ̀ yín wọ́n ròyìn irú àpọ́nlé tán máa ń rí nínú bọ́ọ̀sì bí sójà bá wọlé àwọn èèyàn bá ti dènà ààrẹ tí ó dìde fún wọn ní half payment ní owó tán máa ń san wọn gan nítorí mọ rírì wọn ẹ mọ̀ pé they are there to protect your life life yìí ni wọ́n ń protect wọ́n dẹ̀ ń fi life tiwọn kì ẹ̀yin wá mọ rírì nǹkan ṣe yẹn ẹ dákun báwo la wàá ṣe mọ rírì ọlọ́pàá àmì tó mo fi ọlọ́run lédè máa ṣe lẹ́rìí ilé kọjú sí mi kọjú sí ọ one room ni ọlọ́pàá àmì mi lè afford láti gbà ẹ sísà kí ló burú kí ìjọba orílẹ̀-èdè yóò kọ́ two bedroom flat three bedroom flat is a room self-contained kí wọ́n kọ́ káàkiri kó wá jẹ́ ilé tí àwọn sójà àtọlọ́pàá àtàwọn civil defence tán lè máa gbé tí bùkátà àwọn ọ̀sánwó ilé ẹni tí ò bá ti kọ́ nínú wọn bùkátà àwọn ọ̀sánwó ilé nínú sálárì wọn tí ó kọ́kọ́ kú òun bẹ̀ náà bàbá gbogbo nǹkan yìí la lè ṣe amọye ilé tí amọye ilé tí jákàndé kọ́ lẹ́kọ̀ọ́ bàbá amọye àwọn èèyàn tó di ara jákàndé donílé lẹ́kọ̀ọ́ sanwóolu ẹ lè sọ fún mi pé ẹ ní owó ní Lagos State láti fi ṣe gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹ̀yin ẹ tiẹ̀ jẹ́ kí ó wà conducive fáwọn àwọn ọlọ́pàá àti sójà tó wà lẹ́kọ̀ọ́ ju àwọn state yòókù lọ ẹ rí i pé tó bá yá kíní yẹn ó reflect dé everywhere yóò reflect everywhere ẹ̀yin ní owó ẹ̀yin ní owó bàbá tẹ́ ẹ bá kọ́ àwọn ilé kan tẹ́ ẹ wá decide pé ok bó tiẹ̀ jẹ́ wọ́n wọ́n self and contain wọ́n wọ́n room lẹ́sẹ̀ tẹ́ wá ní kí wọ́n káwọn ọlọ́pàá síbẹ̀ káwọn káwọn sọ́jà síbẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ fún wọn lọ́fẹ̀ẹ́ bàbá agbára yín gbé àwọn kọ́ lẹ fún ìdáàbòbò ẹ̀mí wa lè mójútó àwọn kọ́ lẹ fún torí gbogbo gbogbo aburú tó bá ṣẹlẹ̀ ọlọ́pàá náà ni tó bá wà lè jù tán pátápátá tó bá ti di external sójà ni ẹ̀mí àwọn méjèèjì dẹ̀ ń gba bẹ́ẹ̀ lọ a sì lè exchange ẹ̀mí fún wọn tán bá dẹ̀ ti kú àti mọ̀ pé tí wọ́n ti tán nìyẹn ẹ wo iye tí àwọn ọ̀gá sójà pátápátá ẹ wo iye tí wọ́n ń gbà ẹ wo rìtáyámẹ́ǹtì wọn ọ̀pọ̀lọpọ̀ tó tó ti wá rìtáyà nù wọn wọ́n ń gbowó rìtáyámẹ́ǹtì sójà o wọ́n tó ti wá wà ní house of rep wọ́n ti wà ní house of senate wọ́n dẹ̀ tó ń gba sálárì wọ́n ń gba pension wọ́n ń gba sálárì bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo nǹkan yìí nǹkan tẹ́ ẹ lè dájú ó ní èèyàn ò lè máa gbowó ọ̀nà méjì yìí ò ń gba sálárì lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ó sì tún gba pension pé ó ti ó ti rìtáyà nínú iṣẹ́ ọlọ́pàá tàbí nínú iṣẹ́ sójà bàbá tá a bá kó gbogbo àwọn owó wọ̀nyẹn jọ ó lè kọ́ ilé fáwọn sójà tí tí wọn ò nílé lórí wọn ò ní misbehave sí wa tá a bá dá ilé tí wọ́n kọ́ mo kọrin kan nínú fíìmù fídíò tọrọ mo ní inú igbó ni sójà gbé ẹnìkan ìkọ́lé sójà sí gbòòrò tó bá jẹ́ pa akọ ilé wọn sí tá ilé wọn kó síbì kan gbogbo amínítì tí wọ́n lè wà ara ń gbòòrò tó wà ń kí ni wọ́n wá sáàrin wa àwọn náà ò ní ìdíwà náà bọ̀yìn tó bá fẹ́ wà sáàrin wa yóò wọ aṣọ yóò wọ native yóò wà bá wa ṣeré yóò wà bá wa fámìlì ẹ̀ ṣeré gbòòrò yóò sì tún padà sí ibùgbé wọn bàbá gbogbo nǹkan yìí lágbára àjọba ká láti ṣe mo rò pé tẹ́ ẹ bá lè stọ́pù àwọn èèyàn àwọn ọ̀gá sójà ọ̀gá nefi, ọ̀gá air force tí wọ́n ti rìtáyà tí wọ́n sì ń gba owó rìtáyámẹ́ǹtì wọn every month tí wọ́n sì tún occupy political position tí wọ́n tó ń gba very huge amount of salary Baba, double standard ẹ jẹ́ ká ronú bí yẹn sì lè wá sópin tó jẹ́ pé nǹkan tá a rí ń bẹ̀ yẹn la fi owó díẹ̀ kún ẹ jẹ́ ká fún sójà ní rọrùn bàbá kò sí nǹkan tó sọ pé ẹ yọ sójà kan pé tí ò lókùn kò sí nǹkan tó sọ pé kówó rẹ̀ ọ less than five hundred thousand kò sí báwo ló ṣe fẹ́ ṣe ṣe bó níyàwó ṣobó bímọ èló ní ọ̀nà lórí ọmọ kan láàrin oṣù èló ní ọ̀nà lórí ọmọ méjì ọlọ́mọ mẹ́ta mẹ́rin ń bẹnu wọn èló ní wọ́n ọ̀nà lórí ọmọ kọ̀ọ̀kan èló ní wọ́n ọ̀nà lórí skul ọmọ èló ní wọ́n ọ̀nà lórí oúnjẹ ọmọ èló ní wọ́n ọ̀nà lórí owó tí wọ́n fi aṣọ fọ́mọ èló ní wọ́n ọ̀nà lórí ní wọ́n wọ́n fi wọ tí wọ́n ń gbé lọ síbi iṣẹ́. ẹ jọ̀ọ́ èló ló fẹ́ẹ́ fi tọ́jú ara rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kó rìn kó dáa ó túmọ̀ sí pé yóò ra yúnífọ́ọ̀mù ọ̀pọ̀lọpọ̀ àtúngbọ́ pọ̀lọpọ̀lọpọ̀ wọn àtọlọ́pàá àti sójà wọ́n ń ra yúnífọ́ọ̀mù àwọn tá a bá rí tán dírẹ́sì dáadáa wọ́n ń ra yúnífọ́ọ̀mù fúnra ara wọn ni. bàbá ṣé kò ní wu ọlọ́pàá láti dírẹ́sì dáadáa ṣé kò ní wu sójà láti dírẹ́sì dáadáa ibo ni kò ti rówó ibo ni kí wọ́n ti rí gbogbo àwọn owó yìí bàbá ẹnìkan rìtáyà ní bank as a as a, manager as a bank manager as a director in bank and gbogbo wọn ó dẹ̀ máa gba wọ́n máa gba owó retirement wọn every month gọ́fúmẹ́ǹtì ó dẹ̀ tún fún wọn pòtísàn wọn ó dẹ̀ tún máa gba owó ńláńláńlá bàbá ẹja eléyìí kulẹ̀ pátápátá ẹja eléyìí kulẹ̀ pátápátá five hundred thousand tí mo sọ wípé ó yẹ kí sójà tí ò lókun rárá máa gbà bàbá ẹ̀yin náà fúnra ara yín ẹ ṣe wádìí ó máa easy fẹ́yìn náà ẹ ṣe wádìí iye tí ẹ ṣe wádìí iye tí member house of senate ń gbà ẹ ṣe wádìí member iye tí member house of eh, eh, rep ń gbà bàbá five five hundred yẹn ẹ wá wo iye five five hundred tẹ máa yọ kúrò ní owó oṣù wọn ẹ wá ẹ wá wo ti iye oṣù tí ó jẹ́ fún sójà ta ni kó máa gba five hundred thousand baba kò sí òṣìṣẹ́ ìjọba kan tó lè bínú pé sójà ń gba exorbitant amount tàbí ọlọ́pàá ń gba exorbitant amount tàbí àwọn tí wọ́n jẹ́ security wa wọ́n gba exorbitant amount kò sí olórí burúkú kan tó lè bínú sí yẹn tó bá dẹ̀ fi pọ̀npọ̀ fẹ́ bínú sí ìwọ náà fọmọ tiẹ̀ náà kalẹ̀ kọ́ lọ sọ́jà tó bá ti pé owó tán ń fún ọ ó bá ti pọ̀ jù tó bá ti fún sọ́jà ní tí sọ́jà kan bá gba one million só pọ̀ jù ní tí sọ́jà tí ó ti lò kan bá gba one million só pọ̀ jù ní pẹ̀lú gbogbo bílíọ̀n bílíọ̀n táwọn obìnrin yìí ń kó jẹ pẹ̀lú bílíọ̀n bílíọ̀n tán kó jẹ nígbà yìí Buhari bàbá adákẹ́mọ̀fọ̀ àwọn èyí tiẹ̀ sọ̀rọ̀ rárá wọ́n parí campaign báyìí wọ́n di odi ni gbogbo ohun tó bá rí ọmọ ṣe ṣùgbọ́n wọ́n ti sọ pé ńgbà tí ọlọ́run bá ti ṣetán àti fìyà jẹ àwọn ọmọ ádámà bàbá wa láníwájú ló sọ wọ́n ní yóò wá gbé adití sí ipò ìjọba gbogbo ń tẹ bá wá rí ẹ máa pariwo kò gbọ́ yóò tún gbá fọ́jú sórí ìjọba gbogbo tẹ́yìn bá ń kọ̀ǹpléèn lé lórí kò rí mo gbà pé Ọlọ́run fìyà jẹ wá lọ́wọ́lọ́wọ́ títí tá a fi dé orí Buhari ni mo gbà pé Ọlọ́run fìyà jẹ wá lọ́wọ́ ni bóyá àwọn nǹkan kan wà tá a ti ṣe torí kì í ṣe pé ó ń dá náà bọ̀ látẹ̀yìnwá ṣùgbọ́n ìgbà yẹn ló wọ́ọ̀sì jù ìgbà yẹn ló wọ́ọ̀sì jù àmọ́ pé àmọ́ pé àmọ́ pé glory ọmọ yín ìdí àgbọn àmọ́ pé ni bàbá yẹn ń lò gbogbo wa tá fi rí nǹkan kan tó di ẹ̀dá díẹ̀ ah, wọ́n ṣe price control wọ́n ṣe kinní kan wọ́n introduce discipline wọ́n ṣe kinní kan àmọ̀ pé ọpọlọ ìdí àgbọn ń lọ àmọ́ pé sọ́pọlọ kankan rẹpẹtẹ. so ẹ jọ̀ọ́ bàbá gbogbo àwọn tó kú ò ní ibi iṣẹ́ wọn tí wọ́n sì ń gba rìtáyámẹ́ǹtì ẹ jẹ́ wọ́n fọwọ́ mú kan nu méjèèjì tẹ́ ẹ bá fẹ́ fóyàn ní position position tí ó ti máa gba owó gidi bàbá tó bá jẹ́ retired is retired dat ni ẹ jẹ́ kí fọ́ọ̀mù ọmọ wà tí wọ́n máa fíìlì pé mo ṣetán láti fìkan lè fún kan tóun náà wá rí i pé owó tẹ́ ẹ fẹ́ máa fóun ó pọ̀ ju èyí tóun ń gbà fún gẹ́gẹ́ bí ehm, rìtáyámẹ́ǹtì kínní àbí kínní wọ́n ń pè pension pension owó pension tí ẹ mọ̀ ń fọn lóṣooṣù yẹn wọ́n bá ti jẹ́ wọ́n bá ti wá rí i pé owó pension tó ń gbà kò tó sálárì tẹ́ fẹ́ mọ̀ fún kó fi pension yẹn lẹ̀ náà ẹ rí ibi tẹ́ mọ̀ fi ná pension yẹn sí lórí àwọn lórí àwọn security eh, officers wa yóò kàn jẹ́ owó díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́mọ̀ fi tẹ́ ẹ bá lè ṣe eléyìí bàbá ẹ rí iye bílíọ̀n ẹ rí iye tírílíọ̀n tẹ́ máa rí tó máa wọlé sápò ìjọba ìwọ tó bá wá dẹ̀ mọ̀ wípé tò ó fẹ́ ṣe ò ń gba kinní lọ́wọ́ ò dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ìjọba ò dẹ̀ fẹ́ fi owó kankan lẹ̀ jókòó lé ẹ tàbí kọjá pé gbogbo ẹni tó bá ti ń gba pension lọ́wọ́ tó bá ti ń gba kí ni mo dárúkọ ń sìn owó tó máa ń gbà lóṣooṣù yẹn ẹ má bínú tó bá ti ń gbà lọ́wọ́ tó o bá ti fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ìjọba kíjọba kí wọ́n fún ọ ní blanket àmọ́ tán máa tán lè gbà mọ́ take home ẹlòmíì nínú àwọn tá à ń sọ yìí millions of naira ni ìjọba sọ pé òkè nítorí pé ọpọlọ rẹ wúlò fún wa o lè mọ bá wa ṣe léyìí tóun náà dẹ̀ fẹ́ jókòó lé yóò mọ bá wa ṣe àmọ́ fún two hundred thousand lóṣù two hundred thousand pẹ̀lú tí ó gbà lóṣù lórí ọ̀rọ̀ pension tó ń gbà lọ́wọ́ kì í ṣe owó kékeré tí bá lè bá wa introduce ẹ bàbá ayé á sọ̀rọ̀ yín o ayé á sọ̀rọ̀ yín o bàbá èmi fẹ́ kí n gba oríyìn lórí ọ̀rọ̀ yín torí mo mọ èébú táwọn èèyàn bú mi n sì gba kọ́bọ̀ lọ́wọ́ yín n sì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkankan on your behalf títí di sìn mi ì sì fẹ́ pín in ní kẹ́ ẹ fún mi ṣẹ́ni tẹ́ ẹ bá provide enabling grant fún wa láti strive bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́hún iṣẹ́ tiwa yìí náà á lọ sókè tí gbogbo ẹ̀ yóò máa lọ in circulation ni gbogbo tẹ́ ẹ bá ti ṣe dáadáa tẹ́ ẹ bá ti pọ́ǹpù sí orílẹ̀-èdè yóò máa circulate káàkiri ni ẹni tó ń tà tẹ́ ń ta yóò jèrè ẹ̀ àwọn ìyá wa tí wọ́n ń Lo ẹ̀rọ ata ẹ̀rọ ata wọn ó jèrè ẹ̀ àwọn tó ń ta ẹ̀fọ́ wọn ó jèrè ẹ̀ àwọn tó ń ta irú tó ń ta àlùbọ́sà wọn ó jèrè ẹ̀ èmi ò ní kẹ́ fún mi lówó ìbọ̀gọ̀ a profile enabling, enabling grant fún wa láti strive ẹ̀mí àwọn èèyàn ti fẹ́ pín nàìjíríà ẹ̀yin ọmọ orílẹ̀-èdè ẹ dákun o ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o ibi ìkọ́ni líle yìí ti bẹ̀rẹ̀ o hmm. ibi ìkọ́ni líle orí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́ni líle yìí ti bẹ̀rẹ̀ o ṣùgbọ́n bó ṣe ń lọ yìí ó dá mi lójú pé orí ẹ̀ ni ó ti dópin ẹ jẹ́ ká cooperate pẹ̀lú wọn ẹ má bù wọ́n mọ́ ẹ̀yin inú mi dùn ìwọ tó fẹ́ para rẹ̀ ẹni tó ọ̀kan lọ́ra àwọn èèyàn àtìkù ló ní tó sọ lórí ọ̀rọ̀ eh, aṣíwájú àtìkù gangan ti ní tó fẹnu ara ẹ̀ sọ eh, òbí ó ti ní tó fẹnu ara ẹ̀ sọ lórí àwọn eh, program kọ̀ọ̀kan míì tí wọ́n ń rí ta wá nìwọ alátẹ̀lé alátẹ̀lé àbí kí ló sọ fún wọn wípé tó bá jẹ́ kan nínú àwọn méjèèjì tí ò débẹ̀ yẹn ló débẹ̀ kí ló sọ fún ọ wípé kò ní táàtì jù báyìí lọ lóòótọ́ kò sí ní tó sọ fún wa náà pé kò ní dẹ̀rọ̀ jù báyìí lọ ṣùgbọ́n gbogbo tọ́lọ́run bá ti ṣe dáradára ni nítorí wu ọlọ́run ló ṣe fún wa yẹn àdẹ̀gbọ́dọ̀ gbà ìwọ tó bá wá gbà tó bóyá supreme court torí o lè bẹ̀rẹ̀ ní o lè fẹ́ gbọ́lọ́run lọ sí kóòtù kó bẹ̀rẹ̀ láti magistrate o kúkú lè lọ supreme court straight kó gbọ́lọ́run lọ kóòtù kí àwọn the highest adájọ́ wa kí wọ́n bẹ̀ ẹ̀ṣẹ́jọ́ yẹn kí wọ́n sẹ́ndì judgment kẹ́ ẹ the judgment wọn sọ́lọ́run ọlọ́run ọ̀dẹ gbọ́dọ̀ máa ò bí yẹn ṣe rí a lè sọ gbogbo ọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan ọ̀rọ̀ wà lórí mi o màá dẹ̀ sọ ẹ̀yin tẹ̀ ń bú mi ẹ̀ continue bẹ́ẹ̀ ṣe ń bú mi ni mò ń ṣoríire bẹ́ẹ̀ ṣe ń bú mi làwọn èèyàn ń pè mí ni wọ́n ń fún mi ní nǹkan náà ń ṣe nǹkan dáadáa fún mi bẹ́ẹ̀ ṣe ń bú mi làwọn èèyàn ń pè mí tí wọ́n ń pè mí direct tán ń praise mi tán ń ṣàdúrà fún mi ṣàdúrà fún ọmọ mi ìwọ tó ń ṣépè mo ti sọ fún ọ pé èmi ò ní ọmọ ṣépè lé mi ṣùgbọ́n ìwọ̀n tó rí ìwọ ìyàwó ẹ àwọn ọmọ rẹ àtàwọn mọ̀lẹ́bí rẹ yòókù ìwọ̀n tó rí yín bá lè gbà ní kó o ṣẹ́fẹ̀ mi o àjànú aborí dèpinnu lèmi o ẹyin tá a bá dà sí omi tá a bá dà sí ẹyin díẹ̀ lára kì í mọ o méjì ò bá kọjá lórí àpáta kì í lápá o gbogbo èpè tó o bá ń ṣe ò lè ṣe nǹkan kan lára tèmi o ṣùgbọ́n repercussion rẹ̀ yóò máa bá ẹ láti ràn níran so ẹ jọ ẹ jẹ́ ká fún bàbá láàyè ẹ jẹ́ á fún bàbá láàyè ẹ má jẹ́ ká distract wọn ẹ jẹ́ ká fún wọn ṣe Rome was not built in a day wọn ò lè ṣe gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà ah ṣé tó bá ṣayé Buhari ní gbogbo àwọn tán kówó jẹ ìyàwó ẹdú àwọn kìnnìkan àwọn kìnnìkan yìí ṣé ṣé Buhari ò sọ nǹkan kan ni ṣé ẹ̀ mọ iye àwọn èèyàn ok ṣó yẹ kí ọ̀rọ̀ Emefiele di àsìkò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kan tó gbé ni ṣùgbọ́n bàbá kẹrù inú ẹ̀rọ àbàjẹ́ tó bá yá tọwọ́ bá tẹ Emefiele ọ̀ náà dáadáa gbogbo àwọn tẹ́lẹ̀ jọ ń sàpapín yóò sọ aṣíwájú bọ́lá ahmed tinubu ẹ jẹ́ ìṣòtọ́ ọ̀rọ̀ fún yín ìjọba tí yín lè ṣe lọ́wọ́ o ìjọba ọ̀sẹ̀ mọ́ probe ìjọba o tí ọ̀kan nínú àwọn tẹ́ ẹ bá mú yẹn tán bá kà tí wọ́n ka àwọn kan nínú àwọn tó ti lọ ìbáà jẹ́ olórí wa pátápátá ni wọ́n kà tẹ́ wá fẹnu yẹn sílẹ̀ tẹ́ fìyà jẹ tó jẹ́ páwọn eléyìí nìkan lẹ̀ ń sọ́fà ọ̀gá ọjọ́ iwájú nǹkan bẹ́ẹ̀ yẹn kì í dáa o ọlọ́run ní ba ọjọ́ iwájú yín jẹ́ ọjọ́ iwájú yín ò dáa o bàbá ẹ̀yin lè wà bẹ́ẹ̀ sìn ẹ ṣe bó bá ṣe please mind it yín ẹ ṣe bó bá bó ṣe lè please di bó ṣe lè please mind àwọn aráàlú torí ìjà aráàlú ẹlẹ́wàá gbé o tó bá jẹ́ pé ìjà wà lẹ́wàá gbé tó tọ́ ọlọ́run á dẹ̀ fún yín gbé pẹ̀lú ògo ọlọ́run gbogbo àwọn tí ojú wọn kì í ríre tẹ́lẹ̀ pé gbogbo tẹ̀sí kọ̀ọ̀kan tẹ̀sí tí ń tó ṣe yìí náà kò ní mí nì sí wọn báwọn ṣe fẹ́ nìyẹn nítorí bá wù kálukú lọ́dọ̀ ọlọ́run ní tọrọ ìkọ̀ọ̀kan tẹ̀ ń ṣe yìí ó ń wu àwa so ẹni tó bá dẹ̀ wù ẹni tí dáadáa bá ń wù náà lọ́lọ́mọ ṣe dáadáa fún ẹni tí aburú bá ń wù ọlọ́mọ ń ṣaburú fún ni ìkùkù ní gbèyàn ti pé ìkùkù gbèyàn ti pé wọ́n tí dáadáa bá ń wù tí dáadáa kọ̀ọ̀kan tó ń ṣe yìí bá ń wù ọ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run máa rí pé inú ẹ̀ ń dáadáa ọlọ́run á máa fi dáadáa rọ́pò fún ẹ ojú òní tì wá ànírà àsáré pé ọdún yìí ó sàn wá tówó yóò sàn wá àsìkò aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ọmọ Yorùbá láyé àní mọ̀ nira mọ́ láti àsìkò yìí lọ títí di gbogbo ọjọ́ tó bá kù tá a lò ní ayé torí aṣíwájú ò fi àpẹẹrẹ rere lọ́lẹ̀ ẹ̀yin èèyàn tí alágbẹ̀dẹ bá ń lu irin lójú kan náà lójú kan náà lójú kan náà lójú gbà lọ́wọ́ ọ̀rin ni o tí n bá ń sọ̀rọ̀ fún yín lórí nǹkan gbogbo ẹnu kọ́ ni màá fi sọ̀rọ̀ gbogbo ẹnu kọ́ ni màá fi sọ iṣẹ́ tí aṣíwájú Bọ́lá Ahmed yóò bá wa ṣe tí ìdẹ̀rùn ó fi bá gbogbo wa mọ́sọ̀ àwọn haúsá fúlàní àwọn náà ti répo lọ́dọ̀ wọn sí kálukú náà wọn náà ti ń sọ̀rọ̀ kan lọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àsìkò tó rọrùn jù rèé àsìkò tó rọrùn jù rèé bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ kí nàìjíríà ọlọ́tọ́ pátápátá ẹ fún wa ní regional ẹ fún wa ní regional government tó bá jẹ́ pé regional government la wà ó máa easy fún wa nígbà tá a bá máa fẹ́ fi ṣépè fún gọ́fúnà wa ṣépè fún kọmíṣánná tó yẹ pé everyday là ń ríra gbogbo tá a bá fẹ́ wọn máa ṣe torí ìjọba ó sún mọ́ àwọn mẹ̀kúnnù ju bó ṣe wà yìí lọ then ẹ̀yin ẹ̀yin gọ́fúnà àìdàkùn ẹjọ́ mo tún rántí ọ̀rọ̀ yìí ẹ̀yin gọ́fúnà Buhari ṣe láríkàríkà ní bàbá àdìgún ẹ fún local government ní autonomy ara ni àwọn èèyàn ẹ̀yin lẹ́jára ó ni àwọn èèyàn tó bá jẹ́ pé iye tí gọ́fúmẹ̀ntì ń san tí federal government ń san fún local government ẹyọ kọ̀ọ̀kan ní ń lọ síbẹ̀ àní nírú àdánwò tá à ń ní gbogbo táwọn local government bá fẹ́ ṣe é sìn wọ́n mọ̀ wọ́wọ́ kí state government fáwọn lówó constitution dẹ̀ fún wọn ní autonomy ẹ ẹ̀ dẹ̀ jẹ́ kí wọ́n rí autonomy yẹn lò ọlọ́run ó mú yín o èpè kọ́ o ọlọ́run ó mú yín o torí gbogbo nǹkan ní ìdájọ́ wà lórí ẹ ọlọ́run ó dájọ́ fún yín lórí ìyẹn o tẹ́ ẹ bá jẹ́ kí àwọn àwọn chairman kí wọ́n ní opportunity kí wọ́n ní opportunity láti òkè àti ẹ̀gbọ́ pé ṣe mọ̀ pé nírú èkó local government míì wà tán pín sí mẹ́ta tán pín sí mẹ́rin tówó yẹn bá débẹ̀ yẹn huge tí wọ́n bá pín sọ́nà mẹ́rin yẹn yóò kan aráàlú ju owó tẹ̀ ń kun mọ́ wọn lọ́wọ́ yìí lọ gbogbo ń tẹ̀ ń fún wọn sìn gbogbo alámọ̀ pé kò tó forty percent ní tó yẹ kó wá sí local government yẹn kò tó àwọn olóríire ìjọba kan yẹ tó ti wá ṣe é wọ́n bá wa create development uh, local government developing local government ẹ wo irú àlùmọ̀ọ́sọ ẹ wo iye tí wọ́n pín sí tó túmọ̀ sí wípé ilé rẹ sí local government headquarter yín kò sí bó ṣe lè jìnnà tó nǹkan tó lè gbọ́kàdà tó lè gbé lọ tàbí tó lè gbé mọ́tò ẹ̀ tó wà aṣọ ẹ̀ lọ tàbí tó àwọ̀ taxi tó wà lọ so gbogbo complain tó ṣe máa lọ sí thirty forty kilometre níbi tí jámánù ibi tí headquarter yín wà ò ní ìdí ẹ̀ mọ́ so irú ìrọ̀rùn wo ló tó bẹ́ẹ̀ yẹn ẹ̀yin gọ́fúnà tẹ́ ẹ̀ bá gbà fọlọ́hún èṣù náà lẹ́ẹ̀ padà gbà fún last year aṣíwájú bọ́lá ahmed tinubu nǹkan yìí nǹkan tẹ́yìn náà lè dá ṣe ni o nǹkan tẹ́ lè dá ṣe ni o torí pé tẹ́ ẹ bá ọ̀dà presidential order pé gbogbo owó local government àkáǹtì local government kọ́kọ́ fẹ́ máa gbà sí kí wọ́n send ẹ̀ sí accountant general accountant general gbọ́dọ̀ máa disburse owó wọn direct sí local government wọn ni kò sí nǹkan tẹ́nìkankan lè ṣe sí yẹn o àtiwájú Bọ́lá Ahmed Tinubu èyí náà lè tún lè ṣe yẹn o ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́fúnà olè ni wọ́n tí wọ́n jẹ nìkan náà ń wá gbogbo owó security tẹ fún wọn wọn ò dẹ̀ ná sórí security gbogbo owó tó wá jẹ́ pé owó security tó ń gbà òun náà sórí security pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó mọ̀ sí kí ọ gbogbo mọ̀lẹ́bí ẹ̀ àti ìdílé ìyá àti ìdílé bàbá àti gbogbo àwọn ọmọ àtàlátẹ̀lé ẹ̀ ọlọ́run ó mọ̀ sí kí ọ wọn. ìwọ tí ó yẹ̀yẹ̀ wípé gbogbo owó security tó ń gbà ara rẹ nìkan ló fi ń gbọ́ ìwọ náà ó kù ọ ó kọ lọ́hùn ẹ̀yẹ̀ yẹn mi àríjù báyìí lọ ẹ ṣé mo dúpẹ́ ojú òní tiwa á nípàdé